السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نيواتي وابقى الحمد لله أترى الكلام تقوى أتي غيره فوان أبو محمد صلى الله عليه وسلم أبو الله من تتبعه ọ̀rọ̀ ọlọ́run ọba tí a tún máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ ní wákàtí ọ̀rọ̀ yìí ọbẹ̀ ọlọ́run ọlọ́mọṣẹ́ ìjọkọ̀ ṣe wá láǹfààní àti àwa tí a ń ké àtàwa tí a ń gbọ́ ọlọ́run kó má dùn wá ní ládàá àti arhamar rahimin bí tí a bá tafsir lánàá ọ̀nà ni nípa Thamud tí ọlọ́run ọba rán ànábì sọ́ọ̀rẹ̀ alayhi salatu wa salam alayhi salatu wa salam ọlọ́run rán sí wọn àwọn ìran Thamud wọ́n pe ànábì ọlọ́run ọba nírọ́ wọ́n jẹ́ òmù tí wọ́n bọ́ ọlọ́run ọba ṣe wọ́n jàǹbá ẹ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó sì bínú sí wọn ọlọ́run ọba má bínú sí ẹnì kọ̀ọ̀kan wa. ọlọ́wọ́ bá sọ eléyìí kó bá lè máa jẹ́ àríkọ́gbọ́n fún àwa tó kù láyé láti lè máa wípé ọlọ́wọ́ bá ó kọjá ẹni tí à á rí fi ó kọjá ẹni tí à ń da ọ̀rọ̀ rẹ̀ nù tó bá pani láṣẹ. abdullahi ọba subhanahu wa ta'ala kó mọ́sá ìṣòwálẹ̀ ní tí ó lè máa tẹ̀lé fẹ́ amin rahmatu ya rahman rahim amin أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا جئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين قال سبحانه وتعالى lánàá ọ̀nà ni àyà kọkàndínní ọgọ́rin àyà 79 وتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين bẹ̀rẹ̀ tuntun alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ ogun aláyé ọba tó ṣe kódò ẹ̀ tó bá ṣe ti ẹnìkan ni ó kẹ́ ń dọ̀bọ̀ yàrá kìámà abẹ́lẹ́ wọn kó kà wá kún ẹni tí ó kẹ́ tó bá dijọ́ náà ọlọ́run ọba tó dá wa ọlọ́run tẹ̀síwájú nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tó ṣokùnfà ìbínú ọlọ́run lórí àwọn ìjọ ànábì sọ́ọ́lẹ̀ ìgbà tọ́lọ́wọ́ bá pa wọ́n rẹ́ fatawalla anihum fatawalla anihum ìgbà tọ́lọ́wọ́ bá tó bínú sí wọn tó pa wọ́n rẹ́ فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها ọlọ́run ọba ó pa àwọn ìjọ ànábì sọ́ọ́lẹ̀ ìbàtọ́lọ́run ọba pa wọ́n rẹ́ tán fatawalla anhum ànábì sọ́ọ́lẹ̀ ó ń pẹ̀yìndà fatawalla anhum anabi sọ́ọ́lẹ̀ ò ń bẹ nínú ọkọ̀ ojú omi àtàwọn tí wọ́n gbà á gbọ́ lọ́dún náà ọkọ̀ ojú omi ò ń tẹ̀síwájú ó ń lọ ìparun ń ṣẹlẹ̀ lórí àwọn èèyàn ẹ̀ anabi sọ́ọ́lẹ̀ aleyhisalatu wasalam wọ́n yíjú padà fẹ́tẹ̀ ọ̀lá àníhùn ó pẹ̀yìndà ó wá wù wọ́n ó pé bìnà ọlọ́jì ń ṣẹlẹ̀ sí wọn. ọ̀kọ́ lẹ́ẹ̀kọ́ omi. àbábí sọ́ọ́lì ó wá ń sọ fún wọn pẹ́yìn èèyàn mi. làkọ́lé abẹ́lágìtì kó orin sa ẹlẹ́tàrọ̀ bí. tó tọ́lọ́wọ́ bá mi kúkú rán mi mo ti dẹ́ṣẹ̀ rẹ̀ fún yín ẹ̀yin lẹ́gbọ́. لقد أبلغت لقد أبلغتكم رسالة ربي ọba mi rán mi sí yín mo ti jẹ́ ẹ̀yin lẹ kọ̀tẹ́ ìgbà tí a fi jẹ́ ti yín. òwẹ̀lẹ̀ sáàtò lákó. bẹ́ẹ̀ sì ni mo ṣe kìlọ̀ fún yín tó. wàlákìlá tó ṣèbú náà lọ sí i. wàlákìlá tó ṣèbú náà lọ sí i àmọ́ ẹ fẹ́ràn ẹni tí bá ń sòótọ́ ọ̀rọ̀ fún yín. ولكن لا تحبون الناصحين ولكن لا تحبون الناصحين ṣùgbọ́n ẹ̀yà mi ẹ̀yìn nífẹ̀ẹ́ ẹni tí bá ń sòótọ́ fún yín ẹni tí bá ń bá yín sọ òótọ́ ọ̀rọ̀ ẹni tí ń tọ́ yín sọ́nà ẹni tí ń ṣèkìlọ̀ fún yín ayé ìnífẹ̀ẹ́rú ẹni bẹ́ẹ̀ anábì sọ́ọ́lì aleyhisselatu ọ̀rọ̀ tí ń sọ yìí lẹ́yìn ìgbà tí parun ọlọ́run tó ti ṣẹlẹ̀ sí wọn làwọn afọ́nímọ̀ tafsir wọn ni hadha taqrir àfọwọ́ ibnu kathir wọ́n ní hádá taqri'un min Salih alayhi salatu wa salam wọ́n lọ́rọ̀ tánàbí Salih tí ń sọ yìí ọ̀rọ̀ pé tọ̀ ojú yóò wá já báyìí òní kì í sọ̀rọ̀ pé wọ́n lè gbà mọ́ ìparun ti ṣẹlẹ̀ sí wọn Ànábì Salih wa ń sọ fún wọn pé bẹ́ẹ̀ sì ni mo sọ fún yín ẹ̀yin lẹ́gbọ́ ولكن لا تحبون الناصحين èyí tá nàbì sọ́ọ́lì tó ṣe yìí àwọn ẹni tí ìparun ti dé bá tí wọ́n ti kú kéèyàn tún máa bá wọn sọ̀rọ̀ ìṣesí yìí kì í ṣe ànábì sọ́ọ́lì nìkan ló ṣe bẹ́ẹ̀ nínú àwọn ànábì ọlọ́run eléyìí tẹ̀kẹ̀rẹ́ ni wọ́n ń pè é ìyẹn ò túmọ̀ sí wípé alààyè lè máa bá ẹni tó ti kú níjọ́ ìyẹn ò túmọ̀ bẹ́ẹ̀ ẹni tó ẹni bá ti jáde lára ẹ̀ kò lè gbọ́ ntàlàyé ń sọ mọ́ kò lè gbọ́ mọ́ àmọ́ ìgbà míì ọlọ́run a máa wá nímọ̀ òjíṣà fáwọn ànábì ọlọ́run àwọn tí ọlọ́run bá bá bínú sí látara pé wọn ò gbọ́rọ̀ sáwọn ànábì ọlọ́run lẹ́nu ọlọ́run á ní káwọn ànábì ọlọ́run kan máa bá wọn sọ ọlọ́run wá dá ẹ̀mí wọn padà lásìkò yẹn kí wọ́n wá lè mọ gbọ́rọ̀ àwọn ànábì ọlọ́run ẹgbẹ́ ṣoṣo tán báyìí mo pariwo fún yín títí títí ẹ̀ gbọ́ kó lè jẹ́ tẹ̀kẹ́rẹ́ ọ̀rọ̀ pé sókò tán yín lèyàsídáàdù hasratan kí àbámọ̀ wọn kó tún lè pọ̀ nínú sáré táwọn ànẹ́bí ọlọ́run bá ti sọ̀rọ̀ yẹn tán wọn ò tún ní gbọ́n kankan mọ́ kì í ṣe pé bó ṣe máa gbọ́ lọ nìyẹn eléyìí àwọn míì máa lò gẹ́gẹ́ bí ẹ̀rí wípé tókù bá kú àwọn èèyàn kan bẹ wọn lè bókù sọ̀rọ̀ tó ń jọ máa sọ̀rọ̀ nínú ìgbàgbọ́ Islam òun náà ni pé kò sí ní tó jẹ bẹ́ẹ̀ irọ́ ni mọ̀ náà dàpọ̀ kọ́ ọmọdékè àmàtò yàtọ̀ ń bẹ láàrin àtẹni tó kú ṣùgbọ́n ẹni tó bá kú bí manel kelma tó kú gángan kò lè gbọ́ ntàlà yìí ń sọ mọ́ kódà kó jẹ́ wuli ọlọ́njú bẹ́ẹ̀ lọ kó gbọ́ mọ́. ìdí nìyí tóbi jẹ́ gbogbo àwọn tó bá ń sọ pé òkú tó kú yìí ẹ jẹ́ káwọn ó bá sọ̀rọ̀ yóò sọ ẹni tó pa òun ọmọ pé kì í sọkún yẹn ló sọ̀rọ̀ nǹkan mi tẹ́ bá gbọ́ ohun nǹkan mi ló sọ̀rọ̀ ni ò bá yọ kí bá a bá pòkú pòkú àlàyé náà ni ó dáhùn òkú tó dáhùn yẹn kọ́ ni ẹni tó kún yẹn kọ́ àwọn èèyàn wa máa mẹ́rin wá wípé tẹ ẹ bá ní ẹ alààyè ò lè bókun sọ̀rọ̀ kó sọ̀rọ̀ ṣe bá nẹ́bí sọ́ọ́lẹ̀ ìgbà tọ́lọ́wọ́n bá pa àwọn èèyàn rẹ̀ ń tán wá dojúkọ wọn ó ń bá wọn sọ̀rọ̀. ọ̀tẹ́ wọn là ní wọn kọ́ là yá kọ́ mi lọ́kọ́ ní abẹ́lọ́gbé tó kún oríṣà látàrọ̀ bí wọn sọ àtúlẹ̀kùn wọlé akínlá tó hìbò náà sí hìn. ó ń sọ fún wọn àkọ́lá yà kọ́m ó ní pọ̀ yín èèyàn mi. yà kọ́m mi. àkọ́dá abúlágtókùn rìsálà tààrọ̀ bí. làkọ́lá abúlágtókùn rìsálà tààrọ̀ bí. sọ́kọ́lá wọn bá mi rán mi sí i mo kúkú jẹ fún yín ẹ̀yin lẹ ṣaláì gbọ́ràn. wala sahatu lakum walakin la tuhibbuna an-nasihin. mo kìlọ̀ fún yín tó kípa àwọn ọlọ́run ó tó dé. walakin la tuhibbuna an-nasihin. walakin la tuhibbuna an-nasihin. àfàwà al-imam ibn kathir nínú tafsir wọn wọn lọ́rọ̀ tá nàbì sọ́ọ̀lẹ̀ tó sọ fáwọn tó ti kú yìí hada taqrir min Salih alayhi salatu wa salam wọ́n ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ sí kò wá tán di yín báyìí anabi sọ́ọ́lì olùsọ sáwọn èèyàn rẹ̀ lamma ahlaka umullahu bi mukhalafatihi iya ìgbà tọ́lọ́wọ́n ọba tó pa wọ́n rẹ́ tán látara pé wọ́n kọ ti anabi sọ́ọ́lì wàtàmọ̀ rúdù wàtàmọ̀rúdìhìn alọ́lá àti látara pé wọ́n sọkàn líle sọ́lọ́ tó dá wọn wà ìbá ìhìn àǹkọ̀bọ̀lù àti kíkọ̀ tí wọ́n kọ̀ láti gba òdodo tọ́lọ́ ń fi rán ànábì sọ́ọ̀lẹ̀ wà ìrọ́bìhìn ànilhúdà ìlàlànà àti gbogbo rí tí wọ́n gbúrí kúrò níbi òdodo tí wọ́n yan ìṣìnà láàyò قال lahum Salihu ذلك بعد halakihim ànábì Salihu wọ́n bá wọn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí ọlọ́run ti pa wọ́n run tí wọ́n ti kú tán tàkìrí án látàwọ̀ bí ó ń sọ nísọ ti kò wá táǹdì yìí báyìí ó ń sọ nísọ ti èébú wà ń yẹ sinmi ọ̀hún náà dálì afọwọ́ ibùn kẹfìr wọ́n fi rẹ̀ ẹnu tafsir wọn yìí pé bí sọ́ọ̀lì yìí ṣe ń bá wọn sọ tòun ti pé wọ́n ti kú wa hum yasma'una dhalik wọ́n sì ń gbọ́ àwọn tí wọ́n fẹ́ lu ẹ̀rí ipa àlebókù sọ̀rọ̀ àwọn ẹ̀rí tí wọ́n máa ń lòrè wọ́n ní kódà ibùn kẹfìr sọ pé wa hum yasma'una dhalik wọ́n ń gbọ́ sáà fẹ́ fira ọ̀hún ànábì èyí tó ṣẹlẹ̀ sanabi sọ́ọ̀lì tó ń bá wọn ẹni yẹn sọ̀rọ̀ tí wọ́n ń gbọ́ mọ̀jísà ni wọ́n ń pè ọlọ́run fi so mọ̀jísà iṣẹ́ ìyanu ló jẹ́ fanabi sọ́ọ̀lì ó sì jẹ́ kó jẹ́ ìdójútì àti ọ̀ọ́bì kò tán díẹ̀ tẹ̀kẹ́rẹ́ ẹ̀ fún àwọn aláìgbàgbọ́ tí wọ́n parun nítorí wọn fẹ́ fà ẹ́ ń nìyẹn kì í ṣe wípé ìyẹn tó lẹ́rìí láti lè sọ wípé ẹni tí ó bá ti fa ayé lẹ̀ ó lè gbọ́ ìtàlà yìí ń sọ rárá ní òsínú àkídà mùsùlùmí ẹni bá ti kú ó parí nìyẹn èyí tó tún fẹ́ súnmọ́ bẹ́ẹ̀ ó náà ni wípé mùjísà tọ́lọ̀ ń fa nẹ́bí sọ́ọ́lì yìí ọlọ́run ọba fún ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tó fẹsẹ̀ ilẹ̀ nínú Sahihayn nínú tíra afárá Bukhari àti Muslim wọ́n ní ana Rasulullah sallallahu alayhi wa sallam lójú sọ́lá Muhammad sallallahu alayhi wa sallam lama dhahara ala ahli Badr ìgbà tọ́lọ̀ wọn bá tó jẹ́ ká nàbí rẹ́yìn àwọn ogun Badr àwọn kìfẹ̀yìn Mẹ́kà ìgbà tá nàbí rẹ́yìn wọn aqama hunaka thalatha anabi ò kúrò níbi tí wọ́n ti jagun yẹn jọ́ mẹ́ta là anabi lò anabi ò kúrò mẹ́. fúnma amara bi rahilati fashuddat bada thalathin min akhir al-layl faraqibaha. lẹ́yìn ìgbà náà ẹ̀yin anabi fi dúró tí wọ́n de nǹkan ọ̀gbìn anabi mọ́lẹ̀ gbàdúdújọ́ kẹta anabi wá gùn. ثم ساروا حتى وقف على القليب tọ́lé ìbẹ̀bàdẹ̀rẹ̀ anabi wa ń lọ lórí nǹkan ọ̀gbìn tí ó tún fi débi kan tó ń pè ní alkọlíb kọlíb nínú èdè lárúbáwá oní ẹni kànga tí ò lómi inú mọ́ ní ń pè ní kọlíb torí pé ìgbà tó gun yìí wáyé àwọn tí wọ́n gbógun lọ nínú àwọn òṣèbọ wọ́n pàṣẹ wípé kán rọ sínú àwọn kòtò àwọn kànga tí ò lómi inú yẹ ká rọ wọn síbẹ̀ ẹ rí pé lẹ́yìn ọjọ́ kẹta wọ́n ti wọ́n ti wọ́n ti máa wọ́n ti wọ́n ti máa rùn anabi sallallahu alayhi wa sallam masanabi wa débi tá da òkú àwọn ọ̀sọ̀bọ̀ yìí sí fún makọ́ọ̀lù fún fàjáàlẹ̀ yakul anabi bẹ̀rẹ̀ sí ní sọ wípé ya aba jahal hisham anabi wa ń kó kọ́ wọn lẹ́yọ kọ̀ọ̀kan anábìnrin rẹ̀ Abu Jahal ọdún ní Abu Jahal lọ́jà ìláyé ogun Badr gbogbo àwọn tí wọ́n jagun Badr yẹn ogun Badr yẹn àwọn náà ń pè ní al-Badriyun gbogbo wọn tá jagun yẹn náà àwọn sàábé bá ṣe parí ogun yẹn lọ́wọ́ ní ọmọ àlùjànnà gbogbo yín gbogbo àwọn tó kópa ń bẹ̀ if'alu ma shi'tum fa innakum ahlu Badr kò sí ní tẹ́ lè ṣe mọ́ ẹ̀dínlọ́ máa àlùjànnà ṣùgbọ́n àwọn afáàní ṣètùmọ̀ rẹ̀ ní wípé tá a bá rẹ̀ ní tó jagun Badr tó bá jalè wọn gbúdọ̀ gé lọ́wọ́ àwọn afáàní ara o tó bá jalè wọn gé lọ́wọ́ ṣùgbọ́n níwájú ọlọ́run ọlọ́run ò ní jẹ́ wọn ó ṣẹbọ bọ́n bá ti jáde láyé gbogbo tí wọ́n rí kún ṣe nínú ẹ̀ṣẹ̀ nínú àwọn tọ́lọ́run ó fojú fo àṣìṣe wọn ni wọ́n jẹ́ àmọ́ tá bá ṣe ẹbọ wọn wọná ṣùgbọ́n ọlọ́run tí ò fẹ́ jẹ́ wọn wọná kò ní jẹ́bọ yẹn rọrùn fún wọn wọn ò ní ṣe. àwọn tí wọ́n jagun níjọ́ náà gbogbo wọn ti dẹnu àforíjì anábìwá ń pe yá àbá anabi ni mo pèrè Abu Jahal bin Hisham ya Utba bin Rabi'a ọ̀kan náà àwọn àgbà kẹfẹ́rí ni anabi ni ya Shayba bin Rabi'a ya fulan bin fulan anabi wa ń dá ọkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan lágbájá ọmọ lágbájá hal wajadtum ma wa'ada rabbukum haqqan anabi ni àdéhùn tọ́lọ́wọ́n ọba yín ṣe fún ṣẹ́wàá rí kú dòdòdó fa inni wajadtu ma wa'adani rabbi haqqan torí pé mi muhammad sallallahu alayhi wa sallam adéǹtọ́lọ́wọ́n ọba tèmi bó mi ṣe múrí òdodo ni má borí yín a sì borí yín. faqala lahu umar wa rasulullah bàtà nàbí ń yìí umar wa ní ìrò òjíṣẹ́ ọlọ́run ma tukallamu min aqwabin qad jawafu òjíṣẹ́ ọlọ́run àwọn èèyàn dá ti ń wù yìí náà ti kú látijọ́ kẹta kí ló ń bá wọn sọ wọn ò lè gbọ́. faqala ìgbà tó sọ̀rọ̀ yìí Ànábì ní walladhi nafsi biyadi Ànábì ní mo fi ẹni tẹ́mi mi bẹ lọ́wọ́ ẹ̀ mo fi búra ma antum bi asma'a lima aqulu lakum ẹ̀ lè gbọ́ ohun mò ń bá wọn sọ yìí wọ́n gbọ́ ju ìwọ yìí lọ walakin la yujibu ẹni pé wọn ò kà lè fèsì ni wọ́n gbọ́n tí mò ń sọ ọ̀rọ̀ táwọn ẹbí sọ yìí sallallahu alayhi wa sallam torí pé n ti ń bẹ lẹ́mi Umar ó náà ní wípé n tọ́lọ́ ń sọ nínú Qur'an ó náà ní wípé ma anta bi musmi'in man fil qubur pèrè ànábì ẹni tó ti kú ó lè bá sọ̀rọ̀ kó gbọ́ gbàtánàbí wa ni wọ́n ń gbọ́ yìí ó wá jọ Umar lójú pé ah sílẹ̀ yóò ti fẹ́ ta ko aya Qur'an anabi wa fi dá lójú wípé nísinsìnyí tí mò ń sọ̀rọ̀ wọ́n gbọ́ mi jù mọ́ gan lọ làwọn afáà wa fi mú jáde bẹ́ẹ̀ pé anabi sọ̀rọ̀ pẹ̀lú pé mú jíza ní torí pé ṣèṣì yẹn kọ́rí kò láàdà ní tó takun tí gbogbo èèyàn ti mà níjẹ́ mú jíza tó bá wáyé lọ́dọ̀ àwọn anabi ọlọ́run nítorí wípé ẹ̀kọ́ tànàbí yìí kọ́ àwọn sàábé yìí tí gbogbo wọn mọ̀ ní pé ẹni tó bá ti kú àlè bá sọ̀rọ̀ irú òṣìṣẹ́ lẹ̀ rí nínú òṣìṣẹ́ ànábì èyí tó wá ṣẹlẹ̀ ń jọ yẹn ó takò tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ lànà bìbí jẹ́ oyè wọn gbà yí olè mọ́rí bẹ́ẹ̀ mú jísà nìyẹn láàfin wá rí i pé kì í sànàbì nìkan ni irú rẹ̀ ṣẹlẹ̀ sí ànábì sọ́ọ̀lì irú ẹ̀ náà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ òun lè yí kà ń sìn nífa tawàlá àníhọ́. wàtàwàlá عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين anabi sọ́ọ́lẹ̀ lakọrọ abilakitukum risalata rabbi. lakọrọ abilakitukum risalata rabbi. iṣẹ́ tọ́lọ̀ wọn bá fi rán mi sí yín mo ti jẹ́ṣẹ́ mo jẹ́ fún yín ẹ̀yin lẹ́gbàá ibi tọ́rọ̀ yín padà já sí yìí ẹ̀yin lẹ́fà ó ń sọ yẹn ní sọ pé kò tán di yí báyìí. wọ́n ní sọ́wọ́ tó lọ kó o sì kìlọ̀ fún yín. walakin la tuhibbuna an-nasihin. walakin la èyí dọ́gba pẹ̀lú ọ̀rọ̀ tí Yorùbá máa ń sọ wípé olóòótọ́ kì í lẹ́ni olóòótọ́ kì í lẹ́ni ẹni ẹni ó jọra ní pípé ní kíkọ ọlẹ ṣùgbọ́n túmọ̀ rẹ̀ dọ́gba olóòótọ́ ó máa ń lẹ́nì wọ́n máa ń ká ẹni ẹ̀yìn kì í ṣe pé ò lẹ́nì ṣé ó tiẹ̀ lélẹ̀ ìwọ kà olóòótọ́ kì í lẹ́ni ìmọ̀ lẹ́ni wọn àbájẹ́ni lọ́dọ̀ àwọn tó fẹ́ jẹ́ni ẹ̀ lọ́wọ́ jẹ́ ولكن لا تحبون ولكن لا تحبون sí ṣe látò ṣìbúnẹ́ náà sí ṣe ẹ̀yìn ẹ̀fẹ́ràn ẹni tí ń sòótọ́ ọ̀rọ̀ fún yín bó ìṣe láyé ní ẹni tí bá ń bá àwọn èèyàn sòótọ́ ọ̀rọ̀ ayé ìfẹ́ràn ṣùgbọ́n ẹni bá ń parọ́ àwọn èèyàn nífẹ̀ẹ́ ìgbà tí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ ìyẹn ní ibi tọ̀rọ̀ àwọn ìjọ ànábì tó kángun sí ẹ wá wo iye ọdún tí ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ìgbà tánàbì sọ́ọ́lì tó ń lọ tán ẹ wá gbogbo àwọn ànábì ọlọ́run tó ti ti wá tó ti ti wá tó ti ti wá tó ti ti wá àmọ́ iye ẹgbẹ̀rún ọdún kanabu wa muhammadu tó yẹsẹ̀ wá. sallallahu alayhi wa sallam. ní ọdún kẹsàn-án nínú ìjírá tánàbì ti wà nílùú madina wọ́n lọ sí ìlú tabuk tabuk yìí bí agbègbè kan náà ni ó bọ́ sí agbègbè orílẹ̀-èdè Saudi Arabia báyìí tabu àwọn ọ̀tá ń dúnkokò anábì wa ni ó yá ẹja lọ pàdé wọn ẹmọ́jọ wo ká wa mọ́ nulẹ̀ ẹja lọ pàdé wọn tó bí dábàá ká wa mọ́ nulẹ̀ àwọn obìnrin ń bẹ nínú ìlú àwọn ọmọ kéékèèké ń bẹ nínú Madina láàfin lè mọ̀ wípé ọlọ́run kún ànábì púpọ̀ kò sóorun àsùn orílẹ̀-èsùkà bí ṣe ń gba wáyé tí ń ṣe wáàsí tí ń ṣèdájọ́ tí ń ṣàtúnṣe àwọn ọ̀tọ́ tún dúkokò òun náà ó tún tẹ̀lé wọn lọ tó jogún bàtó di ọdún kẹsàn-án nínú oríṣiríṣi táwọn wọn tún dúkokò páwọn tún bọ̀ wá sí Madina arábìnrin ọ̀yá ẹja lọ pàdé wọn wọn wá lọ sí Tabuk ọ̀nà ibi tí wọ́n lè gbà wọlé sí ìlú Madina bàtà wọn á dé Tabuk àwọn tí wọ́n tẹ̀lé ànábì sallallahu alaihi wa sallam ní àwọn sàhábà lọ́dún náà. omi wọ́n wá dé ibi tọ́lọ́wọ́n bá ti pa ẹ̀rì pa ṣàlàyé fún wa lánàá láàrin Tàbúkù sí Madina agbègbè ibẹ̀ yẹn ní ìlú ibi táwọn ìjọ ànábì tí wọ́n gbé gbàtàn wá dọ̀gàngàn bẹ̀yẹn òǹgbẹ́ǹgbẹ́ àwọn sàábé wọ́n bá rí omi oníkàlùkù bá mú kòkò tó mú lọ́wọ́ ike omi oníkàlùkù bá rọmi sí wọ́n mú mi wọ́n tún rọmi síbẹ̀ oníkàlùkù tún ṣe àwọn nǹkan tó dàbí bíi fúláwà bíi kéèyàn mú yẹ̀fun lọ́wọ́ téèyàn bá wá pò tó bá rómi fi sí yóò rí bí àmàlà ìyẹn lábá ń pè ní àjíìn bíi fúláà wọ́n wá túró ni wọ́n fi ṣe wà tánàbí dé tánàbí bá wá bá ànábì kílélé àwọn ànábì níbo lẹ́tì bù wọ́n ní bí ànábì ní láyé ẹ̀dánù ẹ̀fọ́ kòkò gan kòkò ẹ̀fọ́ dànù gbogbo àwọn oúnjẹ tẹ́ sí ẹ̀kọ́ báwọn ará kan mọ́ jẹ́ nítorí pé ààyè tọ́lọ́ ti bínú sáwọn èèyàn ẹ̀ gbọ́dọ̀ mú níbẹ̀ o òǹgbẹ́ wa ń gbẹ wá ní ànábì ní hù tába ti rìn síwájú ibi tí ràkúnmí sọ́ọ̀lì tó ti mú mi ẹ máa ẹ wá mú mi ẹ má mú níbi tọ́lọ́ ti bínú sáwọn yẹn ìwọ tourist tó ń rìnrìn àjò afẹ́ ṣé yìí wọn kò ní yà wọ́n lórí jákè tí mùsùlùmí bá ń rin ìrìn àjò bẹ́ẹ̀ ibi tọ́lọ́ ti bínú sáwọn èèyàn ó ti mọ ní tó ṣe ń bẹ̀ ọbẹ̀ lọ́wọ́ ní tó ìbínú rẹ̀ mọ́jọ ṣẹlẹ̀ sí ó sì gbúdọ̀ pé ń bẹ̀ kó o jẹjọ kúrò lẹ̀. anabi sallallahu alayhi wa sallam anabi ni inni akhsha an yusibakum mithlu ma asabahum fala tadkhulu alayhi mo ń páyà in tó ṣẹlẹ̀ sí wọn kọ́lọ̀ mẹ́jọ̀rù rẹ̀ ó ṣẹlẹ̀ sí yín náà mo fi ní ẹ̀jẹ̀ kúrò bẹ́ẹ̀. nínú ẹgbà wa Imam Bukhari àti Muslim kódà anábì sọ pé la tadkhulu ala ha'ula'i al-mu'azzabin tẹ́ ẹ bá ti rí pé ọlọ́run bínú sáwọn èèyàn kan ibi tọ́lọ́run ti bínú sí wọn ẹ mọ̀ pẹ́ ẹ̀ tẹ̀ máa kúrò ń illa an takunu bakin ní tó bá fi lè mú yín débẹ̀ tẹ̀ bá débẹ̀ omi ó gbọ́ lójú yín tẹ̀ bá ti kọjá ńbẹ̀ fa in lam takunu bakin fala tadkhulu alayhi tí ì bá ṣe pé tẹ́ ẹ ti mọ̀ pé ẹ̀ lami lójú tẹ́ ẹ bá kọjá ẹ má wọ̀ bẹ́ o an yusibakum mithla an yusibakum eh, mithla ma asaba kó má bá wa lọ ṣẹlẹ̀ sí yín irun tó ṣẹlẹ̀ sáwọn náà kó má bá wa ṣẹlẹ̀ sí yín bẹ́ẹ̀ bá ti débi tọ́lọ́run ti bínú sáwọn èèyàn ẹ mọ̀pọ̀ mẹ́ ẹ jẹ́ kẹ́mi yọ gbọgbẹ́ pé a ah, balagbara lọ́lọ́ kẹ́ ẹ ti bẹ̀ tún mọtí tóbi ọlọ́ ìyẹn nípa ìjọ ànábì sọ́ọ̀lẹ̀ ibi tọ́rọ̀ tí wọ́n parí sí ònìyẹn ọlọ́mọbìnrin sí wa. ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين. ọlọ́run ọba ó tún bọ́ sí àwọn ìjọ míì ọ̀nà ni àwọn ìjọ ànábì Lut alayhi salatu wa salam lẹ́ẹ̀fìrí wípé Nuhu Lutu orúkọ wọn súnmọ́ ara wọn àmọ́ kìí ṣègbà kan ní àsìkò wọn ẹgbà tá a ti sọ Nuhu ẹgbà tó lọ́nà ṣẹ̀wá sọ ti Lutu ànábì sọ́ọ̀lì òun wá ṣáájú ànábì Lutu lẹ́yìn ọ̀rọ̀ yìí nígbà tánábì sọ́ọ̀lì tó ń lọ lànàbí lut lòun tún wá dé ànàbí lut yẹn àsìkò tiẹ̀ ó ṣe déédéé ìgbà ànàbí ibrahim alayhi salatu wassalam wọ́n jọ lùgbà ní ànàbí lut àtànàbí ibrahim alayhi salatu wassalam ọlọ́run ọba ń sọ fún wa ọlọ́run wa ló kọ́ ní ìdọ́kọ́ lọ́lọ́kọ́ omi yìí wà ló kọ́ ní ìdọ́kọ́ lọ́lọ́kọ́ omi yìí alakọ̀dé arsalna ń tọ́ àwọn alátúnrà nẹ́bí lut sáwọn ìjọ ẹ̀ àbí ká sọ pé ìdúkúrú ló ń tọ́ ẹ lọ rántí ọ̀rọ̀ nípa nẹ́bí lut ìdíkọ́ọ̀lẹ̀ lẹ́ka omi ìgbà tó náà ń sọ fáwọn èèyàn ẹ̀. àtàtúnà lè fẹ́. الفاحشة ما سبقكم بها من أحد من العالمين أتاتون الفاحشة سيفما máa ṣe ìwà àlùfàṣà ṣe é àtàtùnà ìfáhìṣà sẹ́yìn fẹ́ máa ṣe ìwà tí ò ṣe máa gbọ́ létí àtàtùnà ìfáhìṣà tàmà sábàtọ̀ kan bí hàmì àhàdì mìíràn àlámì ìwà tó ṣe wípé kò sẹ́nìkan tó ṣáájú yín níbi ìwà náà ní gbogbo ayé sórí yín ni ó ti bẹ̀rẹ̀ ní bẹ́ẹ̀ sì ni orí àwọn ìjọ ànábì lóòtù ló ti bẹ̀rẹ̀ kí ni tó bẹ̀rẹ̀ lórí wọn iná ni ìkódíjọ̀bọ̀ kí náà ń pè ní kódíjọ̀bọ̀ iná ni kọkùnrin àtọkùnrin kọ́ máa bára wọn láṣepọ̀ kóbìnrin àtobìnrin kára wọn máa fẹ́ra wọn aliwap ìkódíjọ̀bọ̀ asahak ìmọ̀ fẹ́ra láàrin obìnrin àtobìnrin àwọn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ láyé àwọn náà ni ìjọ anabi lot òun ló fà á tánà bí ló tó fi sọ fún wọn pé wà ló tọ́ ní ìdọ́kọ̀ alálẹ́kọ̀ omi yìí. wà ló tọ́ ìdọ́kọ̀ alálẹ́kọ̀ omi yìí. أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين. kí ni ìbáṣepọ̀ tó ń bẹ láàrin ànábì Lut àtànábì Ibrahim ṣé ìbáṣepọ̀ ń bẹ láàrin wọn nínú ẹbí bẹ́ẹ̀ ni ẹbí kan ni wọn ọlọ́run sì yọ ànábì ọlọ́run méjì ó sì lùt lánàbì ọlọ́run ó sì ànábì Ibrahim lánàbì ọlọ́run àfẹ́wà Ibn Kathir wọ́n ní lùtù yẹn wà Ibn Haran Ibn Azar ọmọ ọmọ ẹ̀gbọ́n ànábì Ibrahim onílùtì ọmọ ẹ̀gbọ́n anabi ẹ̀gbọ́n anabi ibrahim yẹn òun ló haron iṣẹ harun haron lòun jẹ́ olówó abilut ìgbà tí àwọn èèyàn anabi ibrahim tí wọ́n gbà anabi ibrahim wọ́n ní ká lọ sọnù náà gbàtà ló ń anabi ibrahim tó kúrò nínú àwọn tó tẹ̀lé lùtùjọ́ kan nínú àwọn tó tẹ̀lé tá gbàtà anabi ibrahim anabi lut ó da anabi ibrahim gbọ́ òun náà wọ́n jọjọ kúrò lọ́dọ̀ àwọn ọ̀sẹ̀ bọ́ inú àwọn ẹbí wọn wọ́n jọ lọ ilẹ̀ sham ilẹ̀ sham òun náà ni ibi tá ń pè ní suria nígbà yẹn ìlú mẹ́ta ló papọ̀ ló ń jẹ́ suria àkọ́kọ́ Palestine ẹlẹ́ẹ̀kejì Urdun Jordan ara Sham ló wà ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta Syria Syria gangan òun náà gbogbo wọn náà papọ̀ ló ń jẹ́ Sham nígbà náà agbègbè ibẹ̀yìn àwọn ànábì ọlọ́run tó wá ń bẹ̀ kì í ṣe kékeré ìdí nìyẹn tó fi jẹ́ pé èṣù òye máa dayé rú gbogbo àwọn àyè tí mo sọ yìí lé ní àyè tí ò fararọ nísìn láyé tó jẹ́ pé èèyàn gbúdọ̀ fínúfíndọ̀ bí èèyàn bá lówó lọ́wọ́ kó sí ìrìn àjò kó lọ sí ẹlẹ́ẹ̀kẹta ní Damascus Damascus àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló ń jẹ́ Sham nígbà náà Palestine àti Urdun Jordan àti Damask, Damascus àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a dárúkọ yìí àwọn ìlú jọ̀hún ìlú láéláé ó orúkọ wọn ò sí àtọ̀dé Damascus náà Damascus ń jẹ ó ti ń jẹ látàrí ànábì sallallahu alaihi wasallam. orodoni àìmọ́ pè náà fi pè ní Jordan Palestine kò sí ti ń jẹ́ pa Philistine fáànù ìfipí ṣùgbọ́n òun mọ fi pè náà fi pè ní Palestine ìrọ́ níjọba Philistine torí pé ilẹ̀ Lárúbáwá ni gbogbo bẹ̀yẹn àwọn àyè tá a dárúkọ yìí àwọn àyè tó èèyàn máa ń finúfíndọ̀ àwọn ànábì ọlọ́run tó pọ̀ wọ́n jáde ńbẹ̀ àwọn ànábì ọlọ́run tó pọ̀ wọ́n gbé bẹ̀ wọ́n kú síbẹ̀ àwọn ńláńlá náà àwọn àfáà èyí tí wọn ò bí bẹ̀ ó gbé bẹ̀ èyí tí ò gbé bẹ̀ ó kéwú bẹ̀ èyí tí ò kéwú bẹ̀ ó lo kéwú bẹ̀ èyí tí ò lo kéwú bẹ̀ ó kú bẹ̀. Ibn Taymiyyah ẹ oníbẹ̀ Imam Bukhari gbogbo bẹ̀yẹn èyí tó tiẹ̀ súnmọ́ Sheikh Nasiru Al-Albani library kan bẹ Maktaba Zahiriya tó sọ baba Albani di tó dà nínú ìmọ̀ Damascus ló wà sọ gba àwọn ìlú tá a sọ yìí jàmọ́ ẹ lọ ohun tó ń sọ ní yẹn dàlẹ́ nìyẹn látara àdé eléyìí ẹni tó bá ti lé mọ̀kulẹ̀ tán yóò mọ̀ wípé èso òfìgbà kan mọ́ mọ́ gbógun gbogbo tó bá ti jẹ́ tọlọ́run àbí gbogbo tó yẹ pé yóò mọ̀ sún ni mọ́ tọlọ́run èso àbàjẹ́ èso ayi lórúkọ padà aṣọ di nǹkan tí èèyàn nífẹ̀ẹ́ débẹ̀ aṣọ di nǹkan tí ó mọ bá àwọn èèyàn lẹ́rù láti lè ṣe ilẹ̀ sàmì ẹ̀ lànàbí Ibrahim àwọn olùtà sọ ìyá gbogbo ibẹ̀ ni Ibrahim lọ nígbà tó kúrò lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ anabi Lut ó tẹ̀lé lọ ìgbà tọ́lọ́run wá ṣe ànábì Ibrahim lánàbí ọlọ́run ọlọ́run wá ní lútù náà mo fẹ́ ràn náà ń ṣe ànábì ní òjíṣẹ́ ọlọ́run ọlọ́run rán òun sí àwọn ìlú kan tó ń pè ní Sodom òun ń pè ní Sodomi ìlú yẹn àwọn èèyàn yẹn ọlọ́run wá rán òun sí wọn ó ń pè wọ́n lọ síbi tọ́lọ́run ó ń pa wọ́n láṣẹ fún ó tẹ̀lé tọ́lọ́run. ṣùgbọ́n àwọn èèyàn wọ̀nyí èṣù tó bá ṣe pọ́lọ̀ ọba tó bá ní ká mọ́ fanta ọ mọ̀tínà tó ní ká mọ́ mu trọ́vì ọ̀nàrẹ́bù ẹ̀dàkùn wo ní bẹ ọ̀nà wo ní bẹ ń bí ẹ jẹ́ ká gbé sínú làákàyè. in tó ṣe pé gbogbo àwọn big board tí wọ́n ṣe yẹn pátápátá billboard tí wọ́n ṣe wọn ó yẹ kó máa tìyàn lójú gbàgbà wọn ò tún pe honourable gbogbo àwọn tó tún pè ní aláàjì nínú àwọn olórin ayé bí àwọn wàásù àyíndé nǹkan àwọn ni wọ́n tún máa polówó ẹ̀ lẹ́fì mọ̀ pọ́lọ́n ti parí ọ̀rọ̀ lórí àwọn olórin ọlọ́ni wọ́n ṣò ọ̀rọ̀ yẹtẹ́bí ọ̀hún mu lọ́gàá wò ó ọlọ́ni ṣe àwọn àbúrò tẹ́bẹ̀ ọgbọ̀ ọlọ́run jẹ́ ráwọn olórin tẹ rí yẹn afọ́nú ní máa jẹ́ fáǹsì wọn ẹni torí ẹ̀ pé fáǹsì olórin mi ń bẹ tábà olórin mi ń bọ̀ ọjọ́ sunday sákúrẹ́ yìí travel kò ní travel olórin yẹn gan lè mọ̀ dàmà kódà tó bá fẹ́ dọ́dọ̀ rẹ̀ lórí stéèjì wọ́n lè rọ sẹ́yìn pé àwa fáǹsì yín ni sá ìyá ó tún jẹ́ kásá lè mọ̀ pé fáǹsì rẹ̀ ni ọlọ́run gbogbo àwọn tẹ bá rí tájẹ́ fáǹsì olórin gahun ẹni àná ni wọ́n. alam fi kulli wadi yahimu. ọlọ́run ọba ní alam tarọ ó wá rí àwọn olórin ní kulli anna fi kulli wadi yahimu. kò síbi tó o ti ní bá wọn. wa annahum yaquluna ma la yaf'alun pé tí wọn ò lè ṣe náà ni wọ́n máa sọ tí wọn ò jẹ́ náà ni wọ́n máa pera wọn àyà yẹn ó ti fún wa ó ti summarize ojú tó gbọ́dọ̀ máa fi gbọ́ àwọn akọrin àwọn musicians bí yẹn bá ti yé ọmọ Quran ó ti parí tó o bá ti wá gbọ́ yé ìwọ kan máa apply tọ́lọ̀ ń sọ yẹn lérí wọn ó rí i pé ọlọ́run tó ló dá wọn gẹ́lẹ́ bó ṣe rí nìyẹn kò sí bólórí bọ́ọ̀tà ń tí bá ń fa àyà Quran ẹrù pa àfa adé ẹjọ́ bọ́ sọ́dọ̀ àwọn ọ̀mùtí yóò kọrin àwọn ọ̀mùtí yẹn náà. alam tara annahum fi kulli wadin yahimun. ó ní àwọn ọ̀mùtí pẹ̀lú oríkì táwọn gan ọmọ nípa ọtí ó lè sọ pé ọtí ni wọ́n mu bí òun nítorí pálágbé ni ó fẹ́ gbowó bá tún dọ̀lẹ́ ní ah tí mo fi fẹ́ràn rẹ̀ ni pé ìmọ̀ nǹkan àyà Kùránì pọ̀ lórí ẹ̀ ah, tó tún gbọ́ gbọ́ mi. Alam tara annahum fi kulli wadi yahilun. gbogbo ibi tí wọ́n bá ti fi sí ibi tó bá ti bọ́ sí wọn lẹ́nu ibẹ̀ náà ni wọ́n ń gbà owó ni wọ́n ń wá. wa annahum yaquluna ma la yaf'alun. ntí wọ́n máa sọ ntí wọn ò jẹ́ náà máa pera wọn màá má kojú wo lórí kan wá gbogbo aná làmà àwọn ò lè pẹ́ nìkan ló máa náwó ẹni tó bá ti jẹ́ mùsùlùmí a máa bẹ lọ ní kọ́lọ́mù bá kó bá foríjì ṣùgbọ́n gbogbo àwọn pàlàpàlà tí wọ́n bá ṣe agbọ́dọ̀ máa sọ olórin yẹn olóhùn ọ̀bẹ̀rù kú ó ní tóun sáà ń tọrọ lọ́dọ̀ ọlọ́run náà ni wípé kíkú kọ́kọ́ pààyà ọ̀run náà tó bá ti pààyà òun bó bá dijọ́ kejì bí kú yọ́yá ọlọ́run sì gba àdúrà yẹn ìyá rẹ̀ kú ìgbà táàrẹ̀ wá dé táàrẹ̀ òun wá ń fìmọ̀lẹ́ka kú hàn wípé ò ní pẹ́ lọ ó wà ní gbogbo ẹ̀yìn àfojútì tó ń bá kú àìwó lójú títì ń bẹ̀ síbúwọ́ náà lójú sọ pé tí ààrẹ bá ti lọ bí kú bá dé kò sí bẹ̀rù. alam tara annahum fi kulli wadi yahimun. ọlọ́wọ́ bá ti sọ̀rọ̀ wọn. wa annahum yaquluna ma la yaf'alun. àwọn ìjọ wọ̀nyí ọlọ́run ànábì ló ti sí wọn ibi tá a ti lọ bẹ̀ ó náà ní pé ntọ́lọ̀ ń bá ní ká má ṣe èso ṣe nǹkan yẹn lọ́ṣọ̀ọ́ èyí tọ́lọ̀ ń bá ní ká máa ṣe èso lè kúrò díẹ̀ la fi sọ wípé bí mọ́tìmọ́tì tọ́lọ̀ ń bá sọ àyà kan kalẹ̀ pé ẹ mọ́ mu mọ̀tí náà àwọn èèyàn ò ní kí òun la fẹ́ máa mu tọ́lọ̀ ń bá ní ọ̀nàrẹ́bù bó ṣe rí òun tó korò lẹ́nu àwọn tí wọ́n máa ń mu ògógóró ògógóró lóbi dẹ́gẹ́dẹ́ bá rẹ̀ ní tó mú ògógóró àbí mu pẹlẹbẹ tọ́ba ti já báyìí yóò díjú ní ọdún tọ́ba yẹ kó dùn ní kò yẹ kó gbọ́n níbẹ̀ ìnira ló fi lo nǹkan yẹn ẹ wà mọ ògbójú wo tí ẹ ṣe wá sí fún yàn n tó nìyàn lára yẹn kò yẹ kó wù yẹn ẹ máa lé ẹ̀sìn ní bábá fún lágbo tó korò kò ní mú ẹ mọ ohun tí mo bá yọ ẹ mọ owó oṣù ohun tó bá sátọ́lọ́ bá ti sọ pé ẹ má ṣe èso fadùn kan síbẹ̀ èyí tó bá ní ẹ ṣe agbomi gan kòkòrò tó gogoro bí bọ́ra rẹ̀ ọ̀yá bá ní ó máa gbé ẹkùn ní mú yóò lò kòrò tó bá sì dóbi ògógóró yóò mú èṣù máa ń fọ ọ̀ṣọ́ síbi tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ lọ mú yẹn lọ́wọ́ bẹ́ẹ̀ àwọn ìjọ lut ìgbádùn wo ló ń bẹ kọkùnrin àtọkùnrin máa bára wọn sùn ó gbádùn ẹ̀gán bẹ́ẹ̀ obìnrin lọkùnrin bá láṣepọ̀ tó o lè rí gbádùn ṣùgbọ́n wọ́n ní ìrẹ́ ànábì lut látara kó o tiẹ̀ sọ ń tẹnu mọ́ pé obìnrin la gbọ́dọ̀ máa bá láṣepọ̀ ṣé ìwọ bẹ níbi kéèyàn bọ́kùnrin láṣepọ̀ ni a sì ní fẹ́bìn mọ́ ọkùnrin láàmú fẹ́ ẹ wo èso ànábì lut wa ah, ẹnìkan ò ṣe é lóye yìí o ọlọ́run ní kí ló tó sọ fún wọn kí wọ́n jáwọ́ ń bẹ̀ ló fi ń sọ fún wọn pé wà lóòótọ́ ìdíkọ́ lálẹ́kọ̀ọ́ mi yìí. wọ́n tán. إذ قال لقومه أتأتون الفاحشة أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين ọlọ́run ọba ní ìgbàta ẹlọ́rán tí nípa ọ̀rọ̀ ànábì lóòt ìgbàta ara ànábì lóòt sáwọn èèyàn tó ń sọ fún wọn àtàtúnà ìfàhíṣà homosexualism alfahisha lọ́lọ́ ń pè alfahasha ni bíìsì náà náà ṣe jẹ́ alfahasha bí lesbianism bó náà ṣe jẹ́ alfahasha ọlọ́run ọba ní ẹ̀yìn ìjọ anábì olótùlùtù sọ fún wọn. wàlúùtàn ìdùkọ́ lálẹ́kọ́ mi àtàtún alfahasha. ẹ fẹ́ máa ṣèbàjẹ́ ni lórílẹ̀. sábà kọkàn bìhá min ahadin min al alamin. ìbàjẹ́ tó ṣe pé kò sẹ́nìkan tó ṣáájú yín nínú gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n bá dárí ẹnìkan ò ṣerú ẹ̀ orí àwọn ìjọ ànábì lóòtù tọ́lọ́run ànábì lóòtù sí ló ti bẹ̀rẹ̀ ẹnu pọ́lọ́ ń sàní kò dáa yẹn èso sọ pé kí ni ò dá ń bẹ̀ ẹ má ṣe ntọ́lọ́wọ́n bá ṣe kó lọ sí ìdí nìyẹn tó fi jẹ́ wípé gbogbo àwọn tí wọ́n wá sọ àṣà ọkùnrin àtọkùnrin máa fẹ́ra wọn tí wọ́n tún wá legalize ẹ̀ tó tún wọnú òfin tí wọ́n tún pa oníkálukú ní dandan pé kódà ẹ̀ gbọ́dọ̀ fojú àbùkù wọn kódà ẹnìkan kan ò gbúdọ̀ ṣe wá sí lọ síbi pé tí ò dáa ni wọ́n ṣe àwọn orílẹ̀-èdè tí wọ́n ti legalize ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá bọ́ọ̀tà tó bá ṣe wá sí pé kò dáa wọ́n lè sún ẹni ẹ̀sẹ̀ kọ́ọ̀tù wọ́n sì jàre wọ́n ní ìwọ lọ́mọ tó mú ọ tó fi ní obìnrin ni wọ́n fẹ́ fẹ́ òun lòun sì mọ tó tẹ́ òun lọ́rùn tóun sọ pọ́kùnrin lòun fẹ́ fẹ́ oníkálukú lómìnira ó sì ti wà nínú òfin pé ẹnìkan ò gbúdọ̀ fòmìnira tiẹ̀ kó fi pa òmìnira tẹlòmíì lára ibi tí ó ti wọlé tó fi jàre rẹ̀ nìyẹn lé ẹjọ́ wọ́n bá tún ní kó lọ ẹ̀wọ̀n oṣù mẹ́ta àbí kó san òbítíbitì owó fún nítorí pé òun dààmú ẹ̀ lórí ẹ̀tọ́ ẹ̀ wọ́n bá tún sanwó fúlùyàpá àṣẹ ọlọ́run nínú àwọn tó ń polongo ẹ̀ tí wọ́n gbèrò láyé amẹ́ríkà ni nísìn jẹ́ ká wá bira wa léèrè gbogbo àwọn tí wọ́n ń ṣe ìwà yẹn lénìí wọn ò pé ní ìwádìí wọn wá ń pè ní same sex marriage ni wọ́n ń pè gbogbo ẹni tó bá dánwó ẹ̀wò lénìí náà bẹ́sẹ̀ wọn ṣe pọ̀ tó wájú ọlọ́run àwọn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ wọn ò ní pẹ́ nínú ẹ̀ṣẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni ẹni tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ dáadáa kan gbogbo àwọn tó bá tún ṣe dáadáa lẹ́yìn rẹ̀ yóò máa ní ládàá púpọ̀ lọ́lọ́run lò ní òní àkọ́kọ́ onísábàdì. bẹ́ẹ̀ náà ni ìwà ẹ̀ṣẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá pilẹ̀ ẹwà ẹ̀ṣẹ̀ gbogbo àwọn tó bá tún ṣe ẹ̀ṣẹ̀ yẹn lẹ́yìn ẹ̀ yóò tún máa nípìn nínú ìwà ẹ̀ṣẹ̀ yẹn àwọn ìjọ ànábì lúùtù àwọn ni sálàf àwọn ni aṣáájú fáwọn tí wọ́n ń pè pé lọ síbi kọkùnrin àtọkùnrin ó máa fẹ́ra wọn láyé rìn àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ lànàbì sọ́ọ̀lì ló fi sọ ànàbì lut ló fi sọ fún ọ wípé. ìlú kọ́lá ní kọ́ọ̀mì àbàtò nàlfàáhìṣà àbàtò nàlfàáhìṣà tàmá sábà kọ̀ọ̀kan bíhá min ahadin minal العالمين إنكم لتأتون الرجال شهوة من دون النساء إنكم لتأتون الرجال شهوة من دون النساء إنكم أيين يمين إنكم dájúdájú tí mo rí lára yín tó bà mí lẹ́rù ó náà ní wípé látàtò nàrúnjá làṣẹ́wọ́ta ní dùnmí nìsá. látàtò nàrúnjá làṣẹ́wọ́ta ní dùnmí nìsá. ẹ̀fọ́ ẹ̀ máa gbọ́ bùkátà dùn ara yín látara ọkùnrin ní dùnmí nìsá ẹ̀ pa àwọn obìnrin tí ẹ fẹ́ bí mọ́ ẹlọ́kùnrin lẹ fẹ́ máa gbọ́ ọkùnrin lẹ fi máa gbọ́ bùkátà dùn ara yín. lẹ́tẹ̀ túná ìjà lẹ́sẹ̀ wẹ́tẹ́ mi dúró nìṣá. arábìnrin tún ní tọ́lọ́wọ́n bá rán mi sí pé kí n wá kìlọ̀ fún yín ó náà níṣe sí tẹ̀ ń ṣe ẹ̀ tí ẹ̀ yọ ṣe mọ́ ìmọ̀kúnlátà àtúnlá gbogbo aláṣáwà tá mi dúró nìsá. ìmọ̀kúnlátà àtúnlá ìjà aláṣáwà tá mi dúró nìsá. kẹfìlára yín tí mo rí tẹ̀ ń ṣe náà ni wípé ẹ̀yin wà bọ́ ara látara ọkùnrin lẹ ti ń wá gbígbọ́ bùkátà dùn ara yín ní dúnì nìsá ẹ̀yìn obìnrin tì ẹlọ́bìnrin ò dùn mọ́ ọkùnrin òun ló dá tẹ́tì máa gbọ́ bùkátà dùn ara yín. balẹ̀ àwọn kọ́ ló ń lọ sórí fún un. ọlọ́run ọba ní ra ànábì sọ́ọ́lì ànábì lóòtù sọ fún wọn ẹ̀yìn wọ̀nyí bùtùlù ni olùtayọ àlà ní ọlọ́run tó dá yín tó dá adùn sára ọkùnrin ibi tó ti fẹ́ ká gbọ́ bùkátà adùn yẹn ara obìnrin ni ẹ ti wá tayọ àlà èyí tó ní ẹ ṣe ẹ filẹ̀ èyí tó ní ẹ ṣe ni ẹ lọ́mọ bùtùlù nìyí olùtayọ àlà nìyí. بل أنتم قوم مسرفون ọ̀tayọ̀ alọ́lọ́run ọba nìyí lẹ fẹ́ yà pẹ̀lú tẹ́ ń ṣe yẹn. وما كان جواب قومه إلا lágbàdo tó ṣe ń sọ fún wọn tó kò sẹ́sì kankan tí wọ́n ń fún ànábì lóòtù wípé kí ni sọ lẹ́ẹ̀fì wípé èṣù àtàwọn àlìjọ̀nú wọn àjọmọ̀ daṣẹ́pọ̀ ìtẹ́ni kankan ní tó bí ọlọ́run nínú púpọ̀ oníṣe sí yẹn ọlọ́run kórìíra ẹ̀ púpọ̀ bẹ́ẹ̀ bá sì wo ọ̀pọ̀lọpọ̀ fóònù nísìn bó bá lọ youtube ó rí mbẹ́ bó bá lọ orí tọkùnrin orí tobìnrin kódà wọn ó celebrate ẹ ọkùnrin àtọkùnrin tó ń fẹ́ra obìnrin àtọkùnrin tó ń fẹ́ra àwọn gay oríṣiríṣi orí ń bẹ ó ti kúrò ní nǹkan tó ti ń gbọ́ péyàn gbọ́n ti mọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn western words lẹ́nu kò ní mínìmù ó sì ń bọ̀ nìyẹn kẹrẹkẹrẹ la fi gbúdọ̀ mọ̀ pé ọ̀rọ̀ ilé ayé omi rẹ̀ ń ti ń lọ bí gbígbẹ tó bá ti ń di pé gbogbo ń tọ́lọ̀ wọn bá torí ẹ̀ àwọn èèyàn rún tẹ́lẹ̀ ó ti wá di tó fúyẹ́ létí ó ti di tí ò ní túmọ̀ mọ́ lẹ́ẹ̀fì lè mọ̀ pé lànà èṣù ni àwọn èèyàn mi ń bẹ wọ́n fẹ́ lówó nínú májẹ̀mú ti ṣètọ́nù ó fún wọn níbi kọ́ máa bọ́kùnrin sùn owó rẹ̀ ó máa pọ̀ sí èṣù tó ní kọ́ máa bọ́kùnrin sùn yẹn bí ò bọ́kùnrin sùn yẹn èṣù lè gbowó fún ṣùgbọ́n yóò sáfẹ́ kó ṣe ohun tó bí ọlọ́run ọba nínú ẹlòmíín ń bẹ ipò ló ń wá ó lè jó ń lọ gá ipò kan ó lé wọ́n ní ṣùgbọ́n nítorí wọn bẹ ní kọ́wọ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bẹ lókè yẹn tẹlẹmíín bá sọ bó ń ṣe débẹ̀ ẹ̀rọ lọ́wọ́ báyìí tọ́ba sọ tó dáwò kó tó débẹ̀ ó sì kánjú ní in tó fi mú débẹ̀ ó ti wà nù àkọọ́lẹ̀ pé ó débẹ̀ tó ṣe sùn ẹlòmíín á ní òun ah, bókùsùn lórí ipò tó wà òkú tọjọkùnrin kò ń bà sùn rògbòn fẹ́ débẹ̀ èṣù ó sáfẹ́ kó ṣe ń tọ́lọ̀ wọn bò fẹ́ lórí pé ó fẹ́ kó dépò yẹn ẹlòmíì ó ní àwùjọ ẹni nítorí bá ti sọ bí ó ṣe rí náà nìyẹn àwọn ṣiṣẹ́ débẹ̀ ni ọkùnrin mẹ́fà lọ́sẹ̀ òun gbọ́dọ̀ má súnmọ́ ọkùnrin mẹ́fà láàrin ọ̀sẹ̀ nígbà báyìí ọmọ nàìjíríà sì ní kò sí ní tọ́ba ti gbówó kalẹ̀ kíní yẹn ò tí ì sàn wá sọ́dọ̀ wa púpọ̀ ń bí tí ẹ bá ṣe pé gbà tó wá di pé gba yé ń sìn ilẹ̀ haúsá ọ̀dọ̀ haúsá ló pọ̀ sí. bí ilé aṣẹ́wó ṣe gbajúmọ̀ ń bí ilé aṣẹ́wó àwọn ọkùnrin ṣàṣà níbi tí ò sẹ́ẹ̀ sí nílẹ̀ haúsá àwọn ọkùnrin làwọn aṣẹ́wó yẹn wọ́n múra bí obìnrin wọ́n máa ṣe bí obìnrin táwọn olóhùn yẹn bá ti dé àwọn obìnrin kọ́ ọkùnrin gẹ́gẹ́gẹ́gẹ́ wọ́n máa bá láṣepọ̀ gbogbo àwọn ìlànà yìí ìlànà èṣù ni wọ́n ti wá fẹ́ modernize wọ́n ti fẹ́ legalize ẹni tí mo sọ yìí ọlọ́run kó la àwa àtàwọn ọ̀ràn wa ń bẹ̀. àmín. tá a bá fi rọ́dún mẹ́wàá síbi tá a wí ẹni tí mo sọ ẹ lọ kọ́lẹ̀ yóò dà gẹ́gẹ́ bí ìgbà táwọn obìnrin ń wọ ṣòkòtò ń sìn bó ṣe rí lójú ń homosexualism yóò ṣe rí nìyẹn ẹ lọ kọ́lẹ̀ kó lè mọ́tò rẹ̀ ṣùgbọ́n abẹ lọ́hún kọ́lọ́n kó là wá ń bẹ̀ àmín kó là wá àtàwọn ìran wa kó là wá níbi àṣà bínú ọlọ́run ọba tó tóbi àmín lóbi jẹ́ pé àwọn ìwòkù ńlá láti máa ṣe ọlọ́run lọ́wọ́ kẹyìn ayé àsìkò táwa wà yìí ẹ̀mí èèyàn ò jẹ́ nǹkan kan mọ́ àwọn èèyàn apà èèyàn bá wo ọ̀pọ̀lọpọ̀ orí fóònù ẹlòmí orí èèyàn ní ògbé lọ́wọ́ báyìí wọn mọ kéékèèké wọn ẹ bá ẹ wá wá àwọn yẹn pé kí ni wọ́n fẹ́ sówó yìí náà àwọn yẹn náà tẹ bá wò wọ́n rátiràtí báyìí ni wọ́n rí tán bá ti ṣe tán wọ́n ti láwọn tí wọ́n lọ tà á fún wọ́n lè torí èèyàn ní two thousand naira wọ́n ti ń ṣe rárá dáa àwọn nǹkan tó bí ọlọ́run nínú a kì í gbọ́ tẹ́lẹ̀ ilé ìwòsàn hospital wọn èyí tilẹ̀kùn hospital. hospital wọn èjì nta gbọ́dúmọ̀ nìyẹn ṣùgbọ́n gbà tó ti di pé ká lọ máa jí ọmọ tuntun kó lọ́sibítù ntẹ̀yìn ò gbọ́rí láyé lórí jáde bàbá dé hospital ọkàn lẹ̀kùn nísìnyí ní ọkàn gate kókókó tani patient mi o ọkọ̀ wá sí kiri wọn ò wò sí patient mi ká tó sí gate ilé ayé yẹn òórùn rẹ̀ ń lọ bí àti wọ̀ kóníkàlùkù òwe àti òǹkọ̀sọ́ lọ́run ìdí nìyí tó fi jẹ́ wípé àwọn ìjọ anábì lóòtù àwọn ni wọ́n bẹ̀rẹ̀ níbi ìṣesí kódìjọ̀bọ̀ wàmà kánà jawaba qawmihi. wàmà kánà jawaba qawmihi. ìpàdánù bí ìlú tún bá ń pariwo wípé n tẹ́ ń ṣe yọ ọlọ́run ọbẹ̀ òun máa fẹ́ èsì tí máa jáde lẹ́nu wọn ni pé. illa an qalu wọ́n máa sọ fánábì lut fánábì lut bá ti ń pariwo tí wọ́n máa sọ fún lùtù ni wípé. akhrijuhum min qaryatikum innahum unasun yataqahharun. tí wọ́n máa sọ fánábì lut ni wípé akhrijuhum min qaryatikum wọ́n ní ẹ̀yìn ìyá wa ṣe rí lùtù kì í kú sára ìlú wa ni ó kàn wá ń sọ̀rọ̀ ọlọ́run fún wa ní òun àtàwọn tí wọ́n gbá tiẹ̀ tán láwọn ò ní máa bọ́kùnrin láṣepọ̀ ẹja lé gbogbo wọn kúrò nínú ìlú wa níbí. ilé ẹrùkọlù àkùrìjú ní kọ̀rẹ́ ọ̀tẹ̀kùn. ẹ lé wọn jáde kúrò nínú ìlú yín ẹ̀yin lè gbà wọ́n láyè kí ló lè fa gbogbo rárá rárá àní tá a fẹ́ mọ ṣé lùlù wa nìyẹn. àkọ́jọ́ ọlọ́wọ́ ti kú. olólùtù àti gbogbo àwọn tó gbọ́rọ̀ rẹ̀ yẹn tí wọ́n ń tẹ̀lé táláwọn ò ní bọ́kùnrin láṣepọ̀ ẹ wọn jáde kó olúwo yín. iná òun náà sí àpapọ̀ àrùn. àfọwọ́ ibùn kẹfìrì wọ́n ní kọ́lá kọ́tádà kọ́tádà sọ wípé ààbò ohun bìọ́gọ́ ìrì àyè bí ntí ó jẹ́ nǹkan yìí nǹkan àpọ́nlé wọ́n tún wá tún fi ń búyàn kí ni wọ́n fi bú àwọn ìjọ ànábì lut àtàwọn tó gba ti lut ó ní ẹ lé wọn jáde innahum unasun yatataharun. ó ló ń àwòrán àwọn tí wọ́n mọ́ wọ́n rò pa àwọn mọ́ wọn ò fẹ́ sẹ́gbìn lé wọn kúrò ń bẹ̀ ṣé pé èèyàn mọ́ wọ́n tún fi ń búyàn ebi tó dáni bí ká máa bú àwọn obìnrin mùsùlùmí tán bo òwò ara wọn ẹ̀rí wọn àwọn àgbàdódé sẹ́mọ̀ká gbàdó oríṣiríṣi nǹkan ló so mọ́ téèyàn bá fẹ́ bo ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bo ìhà tí ó pọ̀ kẹ́ẹ̀tó ka àgbàdo wọn a tún fi di èébú wọn ni ẹ̀rí wọn orí wọn sì wọn sì di gbogbo ẹ̀ mọ́ra ta sẹ́ni tó rí òwò lọ́yẹ kí wọ́n bú ni abẹ́ni bo òwò nínú ṣiṣẹ́ àwọn aláìgbàgbọ́ nìyẹn wọn á fi tó da wọn á fi búyàn wọn á fi ahọ́n tí ò da pé tó da wọn á fa ahọ́n tó da pé tí ò da àwọn èèyàn yìí wọ́n ní iná òun náà súyátá tọ̀ hàrú. iná òun náà súyátá tọ̀ hàrú. àtàwọn tí wọ́n gba tiẹ̀ yìí àwọn tó mọ́nu ẹni tó sì mọ́ ẹ má bá wa gbé gbé o ẹ̀yin ẹ̀yin fámìlì ọlọ́run ẹ̀yin tẹ́ fẹ́ mọ́ lẹ́yìn ọ̀fẹ́ súnmọ́ ọkùnrin ẹ lé wọn dà. فَأَنْجَيْنَاهُ وَأَهْلَهُ إِلَّا امْرَأَتَهُ كَانَتْ مِنَ الْغَابِرِينَ ọlọ́run ọba ní ìgbà tí ìbínú ọlọ́run ọba dé. فَأَنْجَيْنَاهُ وَأَهْلَهُ ọlọ́run ọba ní àlà àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ yóò bẹ láyé mi nípa ìṣẹ̀lẹ̀ tó padà wá ṣẹlẹ̀ gbàtọ́lọ́wọ́n ọba àti ọlá rẹ̀ ga tásìkò yẹn gan tó wọ́n ti ń dá ìṣesí ìlú wò ọjọ́ ti pẹ́ ṣùgbọ́n èyí tí wọ́n wá ṣe tó kójú òṣùwọ̀n tó bí ọlọ́run ọba nínú gbà tí ọlọ́run ọba tó rán àwọn màláíkà ó rán sanabi inú anabi Ibrahim faqarraba ilayhi.